dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ń dán gírín. an exhaustive news. na fresh e dey fresh. káṣe tó dòkunjú owó. ó dùn ń dán gírín. programs full of wisdom o. na fresh e dey fresh. papa mama my brother my sister make una dey care of o. ẹ mọ́ gbọ́ fresh fm àdìgbò ń gẹ́rẹ́ dùn wẹ́ẹ́dẹ̀ẹ́rẹ́ nù káàkiri naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́ amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm di made in fresh o. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tó àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. akínyìn gbogbo ibi tá a ti ń gbọ́ wa ẹ̀yin olólùfẹ́ wa níléeṣẹ́ rédíò yìí àmọ́ hmm. rírì yín adẹ̀kú ìjọba tuntun mọ́sẹ̀ hmm? akú ìjọba tuntun àtúwà lára lágbára lọ́wọ́ ọlọ́run àmọ́ ká tó máa lọ hmm. jẹ́ ká fi àsìkò yìí bára wa sòótọ́ ọ̀rọ̀ lọ́wọ́ àwọn elépo. olọ́rọ̀ olọ́rọ̀ máa sọ nìṣó. <laughs> ìjọba tuntun tó wọlé wọn sọ pé ó ti bẹ̀rẹ̀ sínsìn tá a bá dẹ̀ gbàgbé ìjọba tó lọ wọ́n ní ìparí oṣù kẹfà ọdún yìí ni wọ́n fi sínú bọ́jẹ̀tì wọn hmm. àti ọjọ́ àìkú tí mò ń bọ̀ láti ilé ìjọsìn pé kí n dẹ̀ ra epo díẹ̀ ní gbogbo wọn títí lè pupa èní yìí náà ẹ lépo ṣé wọ́n ní nǹkan kan tí wọ́n ń gbádùn nínú káwọn èèyàn máa tò yẹn ni. wọn ò kéde pé epo ti wọ́n ìròyìn ò sọ pé epo ti wọ́n o. sọ bẹ́ẹ̀ kí ló wá dé tó wá jẹ́ wípé tó bá dé ogbólé pọ́ńsìn báyìí títì pa gbọ̀ngbọ̀n ló wà hmm. ẹ jẹ́ ká máa fi nǹkan rọra wa lọ́rùn. ẹ̀yin tẹ́ ń tepo ẹ̀yin alágbàtà epo ẹ̀yin tẹ́ ẹ lépo mm. epo yìí náà là ń lò ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ẹ wá lépo ẹ fẹ́ tepo ah. kí ló dé tẹ́ ẹ fẹ́ lépo lójú. <laughs> mo kẹ́ yìí lọ́pínlẹ̀ èkó lánàá mo ṣe ráwọn ilé epo tó ń tà ní one hundred and eighty five naira títí dìrọ̀lẹ́ àná kí ló wá dé lọ́dọ̀ ìròyìn ò tí ì sọ pé epo ti wọ́n o. kí ló dé nípínlẹ̀ Ògùn kí ló dé tá ń ṣe bẹ́ẹ̀ fọ́ra wa. ẹ má jẹ́ àṣe bẹ́ẹ̀ o. ẹ jẹ́ a nífẹ̀ẹ́ ara wa o mm. gbogbo nǹkan kọ́ níjọba èyí tá a fi ń ṣera wa òun ló pọ̀ jù eléyìí ọ̀rọ̀ àmọ̀ràn ni ta fi ń kíra wa káàbọ̀ ìyẹn sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko ẹ kú kalẹ̀. Hmm. àná la tún ṣí ojú ìwé tuntun yorí ń tùrò mi àárọ̀ yìí hmm. tí n bá fi máa parí ẹ̀ mo fẹ́ fi gba ẹ̀bùn tuntun lọ́wọ́ aláṣẹ tuntun ni o ó ṣe yé mi. mo sì fẹ́ fi gba special gift lọ́wọ́ gómìnà ẹ̀ẹ́n ó lọ ó kù ń bẹ̀. ó yá dìde bẹ́ẹ̀. àná la ojú ìwé tuntun àná la tún bẹ̀rẹ̀ ìtàn tuntun àkùkọ tó kọ lánàá ìkọre ló kọ adíá fún gbòdògì tí ń ṣàwo ròde ìjẹ̀ṣà lábúlábú ò lè wẹ ibú èlùbọ́ ò lè ṣiṣẹ́ ẹbú tó bá di gànàkù ẹran bíi lákàtàbú ò sí ń jù hmm. oníbú ọrẹ ló fún wa ní Tinubu wọ́n búra fún Tinubu hmm. omi tuntun ti rú ẹja tuntun wọnú ibú ìrọ̀rùn kó wọ̀lú kí dùnú dé fẹ́ jẹ àtìkáṣà tó ń bẹ nínú ibú ẹni ní ká ṣubú ni kò dẹni ìfibú lásìkò bàbá wa Tinubu ká da lábùkún fún díẹ̀díẹ̀ ní í ṣe é sàn hmm. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní í ṣe é dẹ̀ adíá fún àwòrò òòṣà tí ń regbó mọ́lẹ̀ igba lewé akisan olódùmarè ọlọ́run ọba o jẹ́ kí àsìkò yìí ó san gbogbo wa o. Àmín torí iwájú iwájú lọ̀pá ẹ̀bìtì ń ré sí. àná la tún wọ ọkọ̀ sáà kejì tí ọmọ dàpọ̀ Abíọ́dún ní ìpínlẹ̀ Ògùn mm. àná náà ni bàbá wa Tinubu bẹ̀rẹ̀ sí ní tukọ̀ Nàìjíríà Ọlọ́run ò jẹ́ kásìkò wọn tù wá lára o ká wá fọwọ́sowọ́pọ̀ ká dàpọ̀ mọ́ dàpọ̀ kí gbogbo ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní mú èrè gọbọi wá ẹ káàárọ̀ Mósè fàkẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè. tó o bá ti gba ẹ̀bùn tó fẹ́ gbà lọ́wọ́ aláṣẹ tuntun àti gómìnà tó ń ṣe sáà kejì lọ́wọ́ rántí èmi ò bí a olówó bínú. ẹ wọn máa pe èmi àti ẹ. wọn máa kó wá pọ̀ ni. wọn á pè wá. Ah, Ọlọ́run ṣe o. wọn máa béèrè gómìnà máa béèrè pé tálẹ́jọ́ wà ń bẹ̀ wà á ní kíkẹ́ ni ọ ń bọ́ ọlọ́wọ́ bọ́tìnì nǹkan kò ní gbà. <laughs> a wà fóun lọ́nà <laughs> a bá mú kéèkì wá a sì lè bá rẹ̀ kó àtàkà àbọ̀ kó máa jẹ́ tiẹ̀ ọ̀dà kò sí wàhálà a kì í yín lẹ́ẹ̀kan sí ẹ̀ṣẹ̀ bẹ̀ tí ń dúró ti wà ó yẹ àwọn kókó kòkó kókó tó wà lójúde ìwé ìròyìn wọn ti jáde láàárọ̀ yìí níbi tó ti sọ wípé wọ́n búra fún aláṣẹ tuntun lórílẹ̀‐èdè wa nàìjíríà láláṣẹ bá bẹ̀rẹ̀ sí yan àwọn kan sípò pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni kò sí lọ kábọ̀ àyà bẹ́lẹ̀ ó bẹ́ẹ̀rẹ́. bẹ́ẹ̀ ṣe búra fún mi yìí orílẹ̀-èdè nàìjíríà ò ní pín yẹ́lẹyẹ̀lẹ ìṣọ̀kan náà la máa wà torí igi kan ò lè dágbó ṣe ọ̀pọ̀ igi ló parapọ̀ tó di igbó ọ̀pọ̀ ìtí parapọ̀ wọ́n di jù láti ilẹ̀ amẹ́ríkà wọ́n ránṣẹ́ wá láti ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ránṣẹ́ wá láti saudi wọ́n ránṣẹ́ wá gbogbo ẹ̀ ìfáàrí ni nínú ìwé ìròyìn the punch. ó dá lórí ọ̀rọ̀ epo tá a fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọn ní tẹ́ ẹ bá dá wọn lé epo ló mà ti ń tò lóbìtìbìtì báyìí níbi tí wọ́n ti ń ta jálá epo kan ìyẹn ní ọ̀tàléní ọ̀ọ́dúnrún ó dín mẹ́wàá three hundred and fifty naira per litre àwọn bolo ti ń ṣẹlẹ̀ ẹ ó gbọ́ nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ọ̀rọ̀ tí aláṣẹ tuntun sọ nínú ọ̀rọ̀ alápilẹ̀kọ sọ kan èyí tó fi ṣíṣọ lójú ìbúra rẹ̀ lánàá ni aláṣẹ tuntun ti sọ di mímọ̀ wípé owó ìrànwọ́ orí epo ó ti di àfihẹ́yìn tẹ́gùn fiṣọ ẹgbẹ́ alápàtà epo sọ páwọn ò ìwé ìròyìn the punch. tinubu ṣèlérí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn nǹkan míì bíi mẹ́fà kan ó kà wọ́n lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì kí làwọn lérí ọ̀hún ojú òpó ìròyìn platform times lẹ́ ó ti gbọ́ ṣé iwájú là ń lọ ní àbẹ́yìn ní béèrè tí ẹgbẹ́ òṣèlú labour party ń béèrè torí òní olúmọ ẹ lérí ọ̀la olúmọ àáyán ó tún dòní ó mèèrà ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ iléeṣẹ́ aláṣẹ bí ẹni dá wa padà sọdún 2015 ẹgbẹ́ òṣèlú labour party ló sọ a máa tú délẹ̀ fún yín ní tútù ṣùdésàlẹ̀ kòkò. ó da ẹgbẹ́ òṣèlú labour party ọ̀hún náà ni wọ́n sọ̀rọ̀ nínú ìwé ìròyìn daily independent tó jáde láàárọ̀ tí wọ́n ti ní irú ọ̀rọ̀ àpilẹ̀sọ èyí tí tinubu mà sọ lánàá ó mọ̀ kù díẹ̀ káàtó nítorí ó yẹ kó sọ wípé èmi kọ́ ni mo jáwé olúborí wọ́n kàn gbé fún mi ni o ó yẹ kó fi kún ọ̀rọ̀ àpilẹ̀sọ ẹ̀ lánàá torí náà abẹnu àtẹ̀lù torí irọ́ àti ẹ̀tàn wà nínú ẹ̀ ẹ ó gbọ́ làárọ̀ yìí kú oríire wọ́n ti búra fún ọ Tinubu inú mi dùn mo sì máa bá ọ ní àjọṣepọ̀ tó lágbára gidi tó dán mọ́rán okùn àjọṣepọ̀ tí ò ní já ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ló sọ bẹ́ẹ̀ yẹn King Sally nínú ìwé ìròyìn The Punch. lórí ọ̀rọ̀ àtúnṣe owó àtúntẹ̀ owó náírà àtàwọn ọ̀rọ̀ oyè báyìí lẹ lè gbà oyè báyìí kọ́ lẹ lè gbà láwọn báǹkì yín Tinubu bẹnu àtẹ́lù ó sì ní ìgbésẹ̀ ó lọ lórí ẹ̀ ní àwa la lówó wa a sì lè gbowó wa ẹ ó gbọ́ lójú òpó ròyìn daily post tó jáde láàárọ̀ yìí. adúgbò bàbá ọwọ́ yín ti tẹ ìkú dà ẹ wá ṣe ìjọba ní gbogbo ẹ̀ka tó bá yẹ kó má kàn dúró sójú kan ẹ sì má fetí sàwọn ẹlẹ́gàn akérèdọ́lù ló rọ tinubu bẹ́ẹ̀. Aroko, nínú ìwé ìròyìn the punch. wọn ò gbọ́ látọ̀dọ̀ ọlọ́run o gbogbo àwọn olùṣọ́ àgùntàn àbí tí wọ́n láwọn ránṣẹ́ ọlọ́run tó jẹ́ pé wọ́n ń pariwo pé wọn ò ní búra fún tinubu sẹ̀ àní mo fọwọ́ ẹ̀gbáyà ni wọ́n bẹ̀rẹ̀ láti bí pé tinubu ò ní wọlé wọ́n tún gbé dórí wọn ò ní búra fún tinubu lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n máa búra fún tinubu ọlọ́run kọ́ lọ gbọ́ lẹ́nu ẹ̀ wọ́n gbọ́ láti ọpọlọ ara wọn ni ẹ ojú òpó ìròyìn daily post lolùṣọ́ àgùntàn kan náà ti ń sọ bẹ́ẹ̀ ẹ ó gbọ́ láàárọ̀ yìí ó wúwo ní tẹni máa ta adìyẹ ó fúyẹ́ ní tẹni máa rà á lọ́rọ̀ dà ní ìpínlẹ̀ Kano gómìnà tuntun tí wọ́n ṣẹ̀ búra fún bẹ̀ ni màá wádìí ẹ̀ wò fínífíní owó tàbùà tàbùà kan tí Ganduje jẹ gbèsè ẹ̀ lẹ̀ kí ló fa gbèsè ẹ máa gbọ́ iye owó ọ̀hún nínú ìwé ìròyìn the punch. ó dáná wọ́n ní ọ̀rọ̀ dàbí eré ìtàgé ni ìyẹn ní ìpínlẹ̀ Imo bí gómìnà tí wọ́n fẹ́ tọ́búra Fúlànà ṣe ni èèmí. E èmi ò lè jókòó sórí àga tí gómìnà tó dìde tó mọ̀ ń jókòó sí kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ wọ́n ní àfi bí eré orí ìtàgé lánàá ẹ ó gbọ́ láàárọ̀ yìí. mi ò ní gbàgbàkúgbà toróhun tá a bá ní gbà kíkọ̀ là á kọ́ adíá fún oúnjẹ ìwọ̀sí tẹran-tẹran là á dà padà gómìnà tí wọ́n ṣe èèyàn ní ìpínlẹ̀ Rivers ní bí mo ṣe dé yìí kíkálukú ṣọwọ́ ọmọ ẹ̀ jẹ́jẹ́ èmi ò gbàgbàkúgbà ó wà nínú ìwé ìròyìn the punch. ó dáná ìpínlẹ̀ Ògùn tí wàá ń bì yìí nìròyìn eléyìí dálé lórí lójú òpó roin daily post tó jáde láàárọ̀ yìí níbi tó sọ pé wọ́n búra fún gómìnà Dàpọ̀ Abíọ́dún fún sáà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n bá dáríjì àwọn tí wọ́n wà lọ́gbà àtúnṣe tí wọn ò dín ní mọ́kàndínní àádọ́ta wọ́n sì ní àwọn mẹ́ta kan náà tó ti dájọ́ ikú fún wọ́n ní wọ́n tún yọ̀ǹda wọn náà ẹ ó gbọ́ ṣé wọ́n yọ̀ǹda wọn pátápátá ni àbí wọ́n dín ọjọ́ orí wọn kù dín ọjọ́ ẹ̀wọ̀n wọn kù ẹ ó gbọ́ láàárọ̀ yìí. Hmm. báwa wá nǹkan ṣe kó má sí ìwà àbàjẹ́ ṣàgbéǹde àwọn èèkàn èèkàn orílẹ̀-èdè yìí tún pàrokò ṣọwọ́ sí Tinubu bó ṣe ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. ẹni jẹun yójú yàtọ̀ sẹ́ni ọmọ ń mú ibi tí kálukú wọn sì máa yà sí lébọrúùmù kálukú wọn ò tún wá dọ́gba ẹni jẹun yójú òun ó gba ibi tí yóò ti túra lọ ẹni fẹ́ bímọ yóò dọ̀ sí fìtú. àmọ́ gbogbo wọn ló jẹun yó. rárá nǹkan tí ń bẹ náà kálukú yàtọ̀tọ̀ <laughs> eh. ìwé ìròyìn the punch. ó dáná daily post lélẹ́yìí níbi tí Tinubu ti kẹ́dùn pẹ̀lú ẹbí Raymond Dọ́pẹ́sì fún ìpapòdà rẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí júwe irú èèyàn tí Raymond Dọ́pẹ́sì jẹ́ ẹ ó gbọ́ lójú òpó ìròyìn daily post tó jáde láàárọ̀ yìí. ohun tẹ́nìkan fowó wá lẹ́nìkan ń sápamọ́ fún. Mm ọ̀rọ̀ lórí báwọn èèyàn ṣe ń jápajàpa kúrò nílẹ̀ nàìjíríà òjíṣẹ́ ọlọ́run kan ti fi ohùn ṣọwọ́ sí aláṣẹ tuntun bọ́lá ahmed tinubu pé bó o ṣe gba ọ̀pá àṣẹ yìí bá wa dá jápajàpa dúró jẹ́ dá àwọn èèyàn wa padà wálé ṣètò rọrùn kí wọ́n máa bọ̀ wálé kí lè tura bí lè bá tura èèyàn ní máa sùn ṣáájú. Mm. ìwé ìròyìn the punch. ó dá platform times lélẹ́yìí o níbi tó ti sọ pé eléyìí náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkó níbi tí wọ́n ti gún ọmọ ọdún mẹ́tàlá kan pa èyí wọ́n kọ orúkọ ẹ̀ sínú ìròyìn yìí lórí ọ̀rọ̀ bàtà tí à ń wọ̀ ṣeré slippers tá a fi ń wọlẹ̀ hmm. wọ́n sì ṣekú pọ̀ ọmọkùnrin báwo ló ṣe wá ṣẹlẹ̀ gan platform times ló kọ ẹ̀ ó gbọ́ láàárọ̀ yìí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n wà nílẹ̀ gẹ̀ẹ́sì ti pàrókò oríire ṣọwọ́ sílé sọ́dọ̀ aláṣẹ tuntun Bọ́lá Ahmed Tinubu wọ́n ní lọ́wọ́ yìí bàbá adúgbẹ́ o ọwọ́ yín ti ba ìkú dà ẹ gbé àwọn ètò ìlànà gidi kalẹ̀ nínú ìwé ìròyìn The Punch. ó dáa jẹ́ ń fi eléyìí káàdì ẹ̀ lẹ̀ lọ́dọ̀ tèmi nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ìtòsọ gbogbo wọ́n búra fún igbákejì gómìnà èyí tó jẹ́ obìnrin àkọ́kọ́ ìyẹn ní apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa nàìjíríà wọn ni òun lẹ́ni àkọ́kọ́ tó jẹ́ obìnrin tí yóò jẹ́ igbákejì gómìnà ó fẹ́ kàn wọ náà. àmì. Mm. jẹ́nfẹ́ gbàǹdì kó ká fi kúkú máa lọ sójú ọjà. Mm. bàbá ti padà sí dàwúrà màá tiẹ̀ ráyè mójútó okòwò ẹran sísìn mm-hmm. aláṣẹ tó ṣe kú o ẹ ti mọ bàbá buhari. ìdíṣẹ́ ni láti mú. ọlọ́run fi wá lọ́kàn balẹ̀. àmín o. nìṣó. ó da eléyìí àtàwọn míì òun lẹ́ ò gbọ́ tá a bá wọnú ẹ̀ lẹ́lẹ́kùnrẹ́rẹ́ kíkẹ́ lọ́mọ ògùn ṣínà lórúkọ tèmi ò tó rẹ́ra òun lẹ́yìn tèmi ń pè mí tá a bá lọ padà dé ẹ̀yìn ẹ̀ mùsìtè kẹbẹ̀rẹ̀ sí gbọ́ ẹ̀kú kalẹ̀. mustaifo mustaifo. ibà ṣẹ̀ṣẹ̀ kọjọ gbọ́dí o ẹ̀yà ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsáífò. ẹ lọ ra mùsáífò ọkọ̀ malaria ara gbígbóná àdáwátì ó sọ tútù mọ́. ọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ni tó bá gbọ́ mùsáífò ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsáífò ibà arọ lè wé. mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustaifu gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun pàwùdà ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹmí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustaifu ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. gbogbo gbogbo ẹ̀yin obìnrin ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi o. obìnrin ni mí mo lọ́la. ǹjẹ́ ìwọ ní ìdojúkọ nínú ètò ìgbéyàwó rẹ bí? tàbí gbogbo ọ̀rọ̀ ayé rẹ ló ti ń rú ọ lójú má làágùn jìnnà ìwọ ṣáà ti wá darapọ̀ mọ́ ètò ẹ̀kọ́ ọlọ́sẹ̀ mẹ́fà tá a ti gbé kalẹ̀ fún gbogbo obìnrin láti ọmọ ọdún méjìdínlógún lọ sókè àkórí ìpàdé náà ni women training school ti women college of ministry níbi tó ti mọ ọkọ àwọn ọ̀nà láti tọ́ ọmọ rẹ yanjú bó o ṣe lè dẹ́kun rògbòdìyàn nínú ilé rẹ ipa tó yẹ kóbìnrin kó láwùjọ ẹ tún ní àǹfààní láti kọ́ bẹ́ẹ̀ ṣe lè gbádùn ìbálòpọ̀ láàrin lọ́kọláya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùkọ́ni tí ẹ mọ̀ bá pàdé ni ní olúfúnkẹ́ adétúbẹ̀rù àtọ́kùn ètò she matters lórí fresh fm nàìjíríà ìpàdé náà wáyé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹta oṣù kẹfà ọdún yìí ní gbogbo ọjọ́ àbámẹ́ta fún ọ̀sẹ̀ mẹ́fà ní dédé aago méjìlá ọ̀sán títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ti zoom láti fi orúkọ sílẹ̀ ẹ lè ti àtẹ̀jíṣẹ́ sí wa lórí plus two three four nine zero twenty ten ten eighty one láti wá kọ́ ìmọ̀ bó ṣe la gbogbo ìdojúkọ ayé rẹ já. ìṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. bá mi. ẹ kú o. ọmọ mi ìyẹ̀rú òkín o máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣe é ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkèé ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrú kò jẹ́ tèmi. eléèrè dáadáa. láì sí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni pé kálọ̀rì capsule. wọ́n ní oògùn náà gbòǹgbò egbògi tó ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín rà e lura. kára yín wà pa ah ò ṣe orí rẹ ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbára àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà nígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè Adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmítayọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four four three four. bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀. ṣe yọjú sójú ọjà adúpẹ́ àti ẹ̀dúpẹ́ bá a já sí kòtò a ti padà dé láyọ̀ ká máa wá já lulẹ̀ lóko ó yá nìṣó ńlẹ̀. ojú òpó ròyìn daily post nìròyìn mi àkọ́kọ́ tí wọ́n fi ṣíde láàárọ̀ yìí wà níbi tó ti sọ wípé aláṣẹ bọ́lá ahmed tinubu ló jẹ́ pé ó ti búra fọlọ́run ṣẹ̀rí pé ọ̀rọ̀ kò sí káàṣì ẹ fún mi ń káàṣì tó bójú wa jẹ́ nígbà yẹn náà tó jẹ́ wípé ẹni tó lówó lè ná àti wípé gbèǹdéke òfin tí wọ́n ti fi lé pé ó lóye tó lè gbà ní báǹkì lọ́jọ́ kan pàápàá lẹ́nu ẹ̀rọ atm òun ló ti bẹnu àtẹ́lù bá ìpè gbogbo ẹ̀ pátá láàsì mójútó tinubu ló kéde léyìí ní ìgbà tí wọ́n búra fotọ́ tó wá ka ọ̀rọ̀ àpilẹ̀sọ rẹ̀ ìyẹn ní gbàgede eagle square ní olúùlú lẹ̀wọ̀ àbújá lánàá ibẹ̀ ló ti wá tẹ̀síwájú láti mọ̀ sọ̀rọ̀ wípé ṣẹ́rí ọ̀rọ̀ olówó dé ó ní ire àti ìpalára tó ń ṣe fún ọrọ̀ ajé lórílẹ̀‐èdè wa nàìjíríà Tinubu wá tẹ̀síwájú wípé lóòótọ́ ni ó dáa kéèyàn mọ sọ̀rọ̀ cashless policy o àmọ́ tó bá tún ti di àwọn ìgbà kan yìí ó kọ́kọ́ wo àwọn nǹkan tí ń bẹ ńlẹ̀ bó o lo ṣe lè rí ṣó lè jẹ́ kí ọrọ̀ ajé ó gòkè àbí kò ní ran ọrọ̀ ajé lọ́wọ́ àti wípé ó fojú àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà hàn mà bò á bójútó a ó sì bójú wò ohun tá a bá lè ṣe à á ṣe sí ẹ ó gbọ́ ó wà lójú òpó ìròyìn Daily Post tó jáde hmm. láàárọ̀ yìí ẹ mú kẹka ń bẹ ni mo ká mọ́ inú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí àsọtẹ́lẹ̀ tí ò fún kádàrá láàyè ìyọnu ní padà kó ní sí lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn àsọtẹ́lẹ̀ táwọn òjíṣẹ́ ọlọ́run kan ti sọ ṣáájú wípé tinubu ò ní di aláṣẹ orílẹ̀-èdè yìí àwọn kan sọ àsọtẹ́lẹ̀ wọ́n ní bí wọ́n bá ṣe ń búra fún tinubu lọ́wọ́ ni wọ́n tún máa fọwọ́ òfin mu ọ̀pọ̀ àwọn àsọtẹ́lẹ̀ ló jáde ẹnìkan tiẹ̀ sọ tẹ́lẹ̀ pé tó òdìbò ní wáyé lọ́dún 2023 àti gbogbo àkórajọpọ̀ àwọn àsọtẹ́lẹ̀ tó ti bọ́ta tako ìjáwé olúborí aláṣẹ bọ́lá ahmed tinubu ló padà dojúdé nínú ọ̀rọ̀ kan èyí tó wà nínú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí ẹni oyè baálẹ̀ bá yẹ bá a bá fi jẹ́ baálẹ̀ tí lẹ́tọ̀ọ́ kó ibẹ̀ ò ní rójú bọ̀rọ̀bọ̀rọ̀ torí ẹni òrìṣà òkè gbé dìde dúró òrìṣà lásán kan ò lè gbé ìṣubú mọ́ bí Tinubu ṣe di aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà lánàá ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí oríṣiríṣi àwọn awuyewuye àti ìfojúsùn tó ti ń wáyé ṣáájú jẹ́ ìkọ́kànsókè fáwọn kan yóò rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ torí àsọtẹ́lẹ̀ burúkú ní múni máa ronúkúnnù kò sí ohun tó bàgbà nú jẹ́ bíi fata dá tí ò létùtù níbẹ̀ ní àwọn kan ti wá ń sọ gbangba wípé ìjáwé olúborí tó fi wá di aláṣẹ wa yìí a jẹ́ wípé àtòkè wá ni torí àsọtẹ́lẹ̀ tí ò bá tẹríba fún àyànmọ́ ó lè kó ìlú sí hílàhílò ká ṣọ́ àwọn àsọtẹ́lẹ̀ burúkú tá a máa sọ. ẹ ká má de pé hmm. a sọ pé yóò rí báyìí. bàbá rí nǹkan tí yóò tiẹ̀ da ká kúkú gbàdúrà ká fi rere kú o. kì í ṣe pé ká mọ sàtọ tẹ́lẹ̀. ká má sọ pé dandan àfi kó ṣe kó ṣe ṣé nǹkan tó dáa ni nǹkan burúkú. láì kì í ṣe làákọ̀ṣe. Hmm, hmm. ìwé ìròyìn the punch ló sì kọ bẹ́ẹ̀. daily post ló kọ eléyìí níbi tó sọ wípé ẹgbẹ́ àwọn ọmọ lẹ́yìn kristi lórílẹ̀‐èdè wa nàìjíríà christian association of nigeria can àwọn ni wọ́n ti kí tinubu kú oríire báyìí fún ìjáwé olúborí àti bí wọ́n ti búra fún lánàá lánàá àwọn ẹgbẹ́ ọ̀hún òun ló jẹ́ wípé wọ́n sọ̀rọ̀ lórí ìbúra fún Tinubu ọ̀hún gẹ́gẹ́ bí ìgbà tí à ń wọnú ìgbà ọ̀tun lórílẹ̀ wa Nàìjíríà ni Tinubu ni wọ́n kéde pé ó jáwé olúborí nínú ètò ìdìbò aláṣẹ tá a ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà kọjá tó sì jẹ́ wípé lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ti búra fún un ní àná nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn kànáà Archbishop Daniel Oko èyí tó fi léde tó sì bọwọ́ sí ìbọwọ́ lò ló ti ń kí Tinubu àti gbogbo àwọn tí wọn ò jọ ṣiṣẹ́ ní ìdìbò rẹ̀ papọ̀ wọ́n ń kí wọn kú oríire o wípé àmọ́ iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ òwò dé ọmọ aláṣẹ là ó kó wò ó wò tó bá máa gbé ìgbésẹ̀ kó ro ìgbésẹ̀ ọ̀hún dáadáa ṣé ìgbésẹ̀ tí ó ran ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ ni àbẹ́yìí tí yóò jẹ́ kó fẹ̀gbẹ́ ń gànná torí pé ojú àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ti rí tó o lórí ètò ààbò ni o ọrọ̀ ajé ni o nǹkan tó pọ̀ ètò ọ̀gbìn gan jìyà lórí lọ́wọ́lọ́wọ́ yìí lórílẹ̀-èdè Nàìjíríà torí náà ẹ tètè gbá jígìrì kẹ gbájúmọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ wá ṣe daily post ló kọ ìròyìn yẹn ẹ mú kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. mi ò ní fárí apá kan dá kan sí adíá fún onígbàjámọ̀ tó fárí igun tán tó yọ ọ̀ṣọ́ àkàlà tó dorí àti òrò olójú abẹ́kù ìjẹ̀bú òde ìjẹ̀bú igbó ìjẹ̀bú òmù bí ò bá sí ti ọ̀tẹ̀ ń bẹ̀ ìjẹ̀bú níjẹ̀bú ń jẹ́ ẹyọ kan náà ní gbogbo wa wọ́n nàìjíríà hmm. aláṣẹ tuntun tọ́ṣẹ̀ búra fún lánàá bọ́lá ahmed tinubu sọ gbangba nínú ọ̀rọ̀ rẹ̀ ní gbàgede eagle square àbújá nínú ọ̀rọ̀ alápilẹ̀kọ́sọ kan èyí tó kà sétí gbogbo èèyàn lánàá wípé gbogbo àwọn tá a jọ fẹsẹ̀ wọn ṣe ìbò tí wọ́n jẹ́ alátakò mi mi ò ní yọ tí wọ́n sẹ́yìn tàbí kí n fìyà jẹ wọ́n mi ì sì ní bojú wọn jẹ́ ìní yàn wọ́n lódì gbogbo wa jọ máa ṣe papọ̀ ni kò ní í sí pé apá kan ní tómi apá kan ní tèlùbọ́ ètò ìṣàkóso mi ò ní fárí apá kan dákan sí màá ṣe gbogbo wọn dáadáa Peter Obi mo máa gbé ẹ gẹ̀gẹ̀ Àtíkù màá gbé wọn náà gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀gẹ̀ lájọ máa gbéra wa èyí sì ní sánkunko yà mọ́ èèyàn kankan lórí aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu sọ èyí lásìkò tí wọ́n búra fún ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ lẹ́yìn ìbúra rẹ̀ ní gbàgede eagle square níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé báwọn kan ṣe ń fojú wò wípé ó ṣeé ṣe kí òun gbìjà lẹ́yìn ìgbà tí òun ti gba agbára àti ọ̀pá àṣẹ ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ lálàáfíà àti ìṣọ̀kan ní gbogbo ọjọ́ máa ṣe papọ̀ àtẹgbẹ́ alátakò àtẹgbẹ́ tó dúró ti òun ìkan ní gbogbo wa kò ní í sí pé a máa yẹn nìkan lódì tàbí yẹn nìkan ń pọ̀ sí i torí èjì ogbè gbígbè ní ogbè mí adíá fún ojú oró tí ń lọ ìsàlẹ̀ àbàtà lọ́ọ̀rì kanrinlẹ̀ ọmọ bíbí èjìgbèdè gbígbè ní ogbè mí ó ṣàkọ ó ṣàbò ọlọ́run ọba kó wá gbé gbogbo wa ìwé ìròyìn the punch ló sì kọ́ bẹ́ẹ̀. daily post ló kọ eléyìí níbi tó ti gbé mi wá sí ìpínlẹ̀ ogun níbi tó sọ wípé gómìnà abiodun lẹ́yìn tí wọ́n búra fún ọ ní àná yìí látọwọ́ ẹni tó jẹ́ olùdájọ́ àgbà ní ìpínlẹ̀ ogun ìyẹn honourable justice mosúnmọ́lá dípẹ̀ olú níbi tó yẹ kó wọ́n ti búra fún gómìnà dàpọ̀ abiodun ìyẹn ní pápá ìṣeré mko abiola stadium tó wà ní kútọ̀ gómìnà Abíọ́dún wá kéde pé àwọn ń lo àsìkò yìí láti kéde àwọn ẹlẹ́wọ̀n tó tó mọ́kàndínní ọgọ́ta wípé kí àwọn kéde ìyọ̀ǹda wọn wọ́n ní gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ òfin gba àwọn láàyè láti gbé irú àwọn ìgbésẹ̀ yìí bó ṣe jẹ́ pé àwọn kọ́kọ́ gbé ìgbìmọ̀ kan dìde wípé bẹ̀rẹ̀ sí í ṣèwádìí kó mọ̀ jẹ́ pé ẹni tí ò yẹ ká túlẹ̀ la máa lọ túlẹ̀ ó ní lẹ́yìn tí wọ́n ṣe gbogbo ìwádìí fínífíní ibẹ̀ wọ́n ti wá gba àwọn níyànjú pé àwọn eléyìí àwọn eléyìí àtàwọn eléyìí o wọ́n ti ń ṣe dáadáa ìyẹn níbi tí wọ́n wà torí náà wọ́n nílò láti gba ìtúsílẹ̀ ó ní torí náà mo ti buwọ́ lu mo ti buwọ́ lu àṣẹ ọ̀hún pé ẹ yọ̀ǹda wọn kò sí ṣe pé bóyá ọgbà ẹ̀wọ̀n ẹyọ kan ní gbogbo ọgbà ẹ̀wọ̀n tó wà nípínlẹ̀ Ògùn láti mú wọn ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ni mo tún ti buwọ́ lu àṣẹ kan tó jẹ́ pé àwọn mẹ́ta kan ẹjọ́ kú ni wọ́n dá fún wọn tí wọ́n sì wà ní ní ọgbà àtúnṣe àmọ́ lọ́wọ́ yìí mo ti pàṣẹ pé kí wọ́n dá ẹ kí wọ́n yí ẹjọ́ kú wọn yẹn kí wọ́n yí sí ẹ̀wọ̀n kí wọ́n fi lo ẹ̀wọ̀n ni o kó mọ̀ jẹ́ pé bóyá wọn ò tún pa wọ́n eléyìí jẹ́ àǹfààní fún wọn wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé wọ́n ti lo bíi ogún ọdún ìyẹn ní ọgbà àtúnṣe bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn méjì nínú wọn ni wọ́n ní wọ́n ní ìpèníjà ìyẹn ìpèníjà àìsàn tó ń bá wọn jà pé ẹnìkan ní ikọ́ fèé bẹ́ẹ̀ lẹ́lòmíì ní àrùn kògbóògùn léyìí tó jẹ́ pé ó lè ṣe àkóbá fún ọgbà àtúnṣe ọ̀hún ibẹ̀ ló sì ti wá tẹ̀síwájú pé mẹ́ta nínú wọn ni wọ́n ti kọjá ọgọ́ta ìyẹn ní ọjọ́ orí wọn bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ìkan náà tún jẹ́ ó ti dàgbà kùjẹ́kùjẹ́ ẹni ọdún mẹ́rìnléní ọgọ́rin eighty four years òun lòun ń tiẹ̀ àwọn kan wọ́n ní wọn ò ní ju bí ọdún méjì lọ èyí tí wọ́n fi yọ̀ǹda wọn gbogbo wọn la wá kó papọ̀ tá a sì tún yẹ̀ wọ́n wò ṣé wọ́n ti yí padà ṣé kìí ṣe pé bóyá wọn yí padà wọn ni ọ̀pọ̀ nu wọn ló ti kọ́ṣẹ́ níbẹ̀ bẹ́ẹ̀ lọ̀pọ̀ ti kàwé tó gba ìwé ẹ̀rí lóríṣiríṣi wọ́n sì ti yí padà sí dáadáa torí náà mo buwọ́ lù kí wọ́n yọ̀ǹda àwọn yẹn bẹ́ẹ̀ àwọn mẹ́ta yẹn ni kí wọ́n sún ẹjọ́ kú wọn èèyàn sí kí wọ́n fi lo ẹ̀wọ̀n ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà hmm. lójú òpó ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí ọjà orílẹ̀-èdè nàìjíríà ò ní torí mi tú. aláṣẹ bọ́lá ahmed tinubu ló sọ èyí gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ọjà tí ò kọ wótòwótò ní kún torí àtàn ò kọ ilẹ̀kílẹ̀ àtàn tí ò bá kọ ilẹ̀kílẹ̀ náà ní kún ẹyẹ gbogbo tó bá dórí àtàn ló ń tà àtàn gẹ́gẹ́ bó ti ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí mo ti ṣe tẹ́wọ́ gba ọ̀pá àṣẹ àti ètò ìṣàkóso ìdarí orílẹ̀-èdè nàìjíríà aláṣẹ kẹrìndínlógún gẹ́gẹ́ bí ètò ìṣàkóso ìjọba àwarawa nílẹ̀ wa mi ò ní pín orílẹ̀-èdè nàìjíríà yẹlẹyẹlẹ kò ní sí ìpín yẹlẹyẹlẹ ìṣọ̀kan ní gbogbo wa máa wà ohun tó jẹ mí lógún rèé mo fẹ́ gbé ètò ọrọ̀ ajé wa dìde dúró kó bẹ̀rẹ̀ sí ní mú èrè wá mo fẹ́ sọ ìgbáyégbádùn di ìrọ̀rùn kọ́kàn gbogbo wa balẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní rí jẹ ká máa mu pẹ̀lú ìrọ̀rùn ìlera wa kó dúró re ká jẹ ká mu ká wà lálàáfíà kéku ó máa ké bí eku kẹyẹ ó máa fọhùn nítẹyẹ kábòyún ilé ó máa bí wẹ́rẹ́ ọmọ èèyàn kó máa fọhùn ní tèèyàn ọ̀rọ̀ nínú ìwé tí aláṣẹ Tinubu kà ìwé ìròyìn the punch ló sì kọ bẹ́ẹ̀. inú ìwé ìròyìn the nation lélẹ́yìí wà níbi tó sọ pé obìnrin kan ọ̀jọ̀gbọ́n Kalek Tapua Farauter òun ló jẹ́ pé wọ́n ti búra fún pẹ̀lú gómìnà èyí tí wọ́n tún dìbò yàn ìyẹn ní ìpínlẹ̀ Adamawa Amadu Fintiri obìnrin gan ló ṣe pé ó di ẹni àkọ́kọ́ tí yóò jẹ́ obìnrin tí yóò jẹ́ igbákejì gómìnà lápá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà Farauta ni wọ́n búra fún pẹ̀lú fíntiri tí wọ́n ó sì jọ ṣèjọba rẹ̀ fún sáà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ló jẹ́ wípé ẹnìkan náà èyí tó tún jẹ́ obìnrin ìyẹn adájọ́ àgbà ní ìpínlẹ̀ náà òun náà tún ni obìnrin tó máa kọ́kọ́ jẹ́ adájọ́ àgbà nípínlẹ̀ Adamawa òun Justice Afsa Abdulrahman òun ló búra fún àwọn méjèèjì o nígbà táwọn akọ̀ròyìn yóò mọ lọ síbẹ̀ ibẹ̀ ni wọ́n ti tẹ̀síwájú láti sọ pé lẹ́yìn táwọn ṣe ìwádìí wọ́n mọ̀ wípé obìnrin yìí ló ti jẹ́ ọ̀gá àgbà pátápátá ìyẹn fún ilé ẹ̀kọ́ kan tí wọ́n pè ní Adamawa State University MUBI bẹ́ẹ̀ náà ló jẹ́ pé lẹ́yìn tí wọ́n búra fún gómìnà Fintiri tẹ̀síwájú wípé òun ò tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ ju bóun ti ṣe ní sáà alákọ̀ọ́kọ́ torí náà ẹ fọkànbalẹ̀ àmọ́ ẹ̀yin èèyàn ẹ ṣàtìlẹ́yìn èèyàn fún ìjọba wa mi o ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí. ifá dídá ní mú ní mọ ifá ọ̀nà yíyẹ ní mú ní mọ̀nà gómìnà tí wọ́n búra fún ní ìpínlẹ̀ Plateau sọ gbangba lánàá nígbà tí wọ́n búra fún un pé bí mo ṣe dé mo mà dé bá gbèsè o lalong jẹ́ gbèsè lẹ̀ ó ní ẹ wá gbọ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ìgbà owó náírà ní gbèsè tí mo bá ń lẹ̀ kí láti ṣe èyí sí ní títẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ alápilẹ̀ kọ́sọ́ kan èyí tó kọ́ sọ lẹ́yìn tí wọ́n búra fún un tán ní Jos níbẹ̀ ló ti sọ ọ́ di mímọ̀ gbangba wípé òun á gbìyànjú fún ìtura àti ìtẹ̀síwájú ìdàgbàsókè àwọn èèyàn ní ìpínlẹ̀ Òwu ó fohùn ìkìlọ̀ ṣọwọ́ sáwọn oṣùmọ̀mí wípé ẹ wá ológìní ti dé ó gàjà ojú kálé kákó kí gbogbo eku kéékèèké ó yára wábi ṣe wọ̀ sí ìròyìn ẹ wà nínú ìwé ìròyìn The Punch. Daily Post ni ìròyìn eléyìí náà wà níbi tó sọ wípé ọ̀rọ̀ mọ̀ dàbí ẹ̀rín kéèké lánàá kódà bí ìgbà téèyàn ya sinimá ni ìyẹn ní ìpínlẹ̀ Kánò ni níbi tó ti sọ wípé gómìnà tí wọ́n búra fún lánàá ló bá kọ̀ lónìí ṣe é rí àga èyí tí èyí tí gómìnà tó lọ tó jókòó sí èmi ò ní bá yín jókòó síbẹ̀ o gómìnà tí wọ́n búra fún náà òun ni abba yusuf kabiru yusuf tó sì jẹ́ àná ni wọ́n búra fún lẹ́yìn tí wọ́n búra fún tán ló bá di pé kó lọ jókòó kó sì sọ ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ ló bá ní ẹ bá mi wá àga kékeré kan kí n rọra gbé sẹ́gbẹ̀ẹ́ mi kí n sì rọra jókòó àmọ́ èyí tí gómìnà tẹ́lẹ̀ dìde lórí ẹ̀ yìí ọlọ́run má jẹ́ èmi ò ní jókòó sórí ẹ̀ láéláé o wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó borí ìdìbò tí ó sì jẹ́ wípé ó sọ̀rọ̀ ó fọwọ́ gbáyà wípé gbogbo àwọn ìlànà kan èyí tí gómìnà tó lọ tó gbé kalẹ̀ ló jẹ́ pé òun ó ṣe àbẹ̀wò sí tóun ó sì yẹ gbogbo ẹ̀ wò dáadáa gómìnà ń wá búra pé gbèsè òbítíbitì bílíọ̀nù náírà òjì lé ní irinwó ó lé kan two hundred and forty one billion naira èyí tó jẹ́ pé òun balẹ̀ nínú ìṣèjọba Ganduje lòun mọ̀ wọnú ẹ̀ fínífíní òun sì ṣàyẹ̀wò rẹ̀ bó o gan ni gbèsè wa nípínlẹ̀ ọ̀hún báwo ló ṣe tó bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ ṣèwádìí kí n sì mọ̀ ẹ̀ gómìnà ìpínlẹ̀ o Kánò ni ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ sanfara náà gómìnà tí wọ́n ṣe ìbúra fún bẹ̀ ìyẹn ló pariwo pé òun ò máa bá nǹkan kan ó <coughs> nínú pọ́ọ̀tù ń dán báyìí ni wọ́n ti fa bọ́. àwọn labọ́dán. onígbà tí òun tiẹ̀ tún wá wù ọ̀tún wò sí gbèsè jàǹràn hmm. ń lò òun tó wá bá ń lẹ̀ lásìkò tíyẹn náà ń sọ̀rọ̀ bí wọ́n ṣe búra fún un tán ni ah òfo lòun mà bá. ọjọ́ kejì ọjà. <laughs> kò sí ìyàgànlẹ̀ yá lọ sọ́jà. à ń padà bọ̀ ẹmu tó ṣẹlẹ̀ a lọ wá akọ màálù abiwo gàgàrà méjì epo pupa adìẹ ìbílẹ̀ ẹja ọsàn àti epo bẹntiró fifty litres a ó wá ṣàwọn ètò yẹn a ó máa wá wípé télélẹ̀ awo àfihàn kú fọyangí adíá fún apò ògbẹ́. ó tó. ṣètòrí omi borehole náà ni gbogbo kátikàti yìí baba landlord má jẹ́ kó lọ ní jìbìtì pé akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ ìyẹn onyx geoservices with advanced technology and precision geophysical equipment onyx geoservices àbá yín gbẹ́ borehole tó ń sun omi gidi ní báyìí ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ wà lórí geoservice survey àti borehole gbígbẹ́ up to fifty percent discount on drilling and geophysical survey onyx geo services ò lẹ́lẹ́gbẹ́ ẹ kàn sí wa lónìí ládojúkọ mobile filling station oníkólóbó abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six two three four one nine nine three zero eight zero six two three four one nine nine three promo runs till end of March 2022 Onyx Geo Services Water is Life you ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní Abẹ́òkúta tó wà ní Abiola Way NNPC ládojúkọ géètì àbáwọlé OOPL ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four Links Roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. látòjú ọjà a tún ti padà dé a gẹ̀gùn kalẹ̀ bí gúnugún ti ń gẹ̀gùn tẹ̀bọ̀. Hmm. à ń tẹ̀síwájú ìròyìn míì tọwọ́ mi tún bà nìyí bóun tó ń kán pàápàá lókè ò bá tí ì dáwọ́ kíkan dúró èyí tó ń rin gbẹ̀ láyà ò níye rìn. ẹ wá gbọ́ ọ̀rọ̀ kan tí ẹgbẹ́ òṣèlú labour party sọ ìdúntà olúmẹ́rin èṣí olúmẹ́fọ̀n ọdún yìí olúwamúẹ̀ lérí ṣé iwájú là ń lọ ní àbí ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú labour party ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n búra fún aláṣẹ bọ́lá tinubu òun àti igbákejì rẹ̀ kashim shettima tó sì ṣe àgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ àti ètò gbogbo tó ní nínú ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́sọ rẹ̀ tó sọ lẹ́yìn ìbúra níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú labour party ti fèsì ọ̀rọ̀ padà wípé gbogbo ìgbésẹ̀ àti sàkó ohun tí àwọn ń wò yìí bí ẹni dá orílẹ̀-èdè nàìjíríà padà sí ọdún 2015 ni ṣé ojú tí kálukú fi ń wò ọ̀tọ̀ọ̀tọ̀ bóbí àbàtà bá pógún tí gbàǹjà bá pọ́gbọ̀n ojú ọ̀tọ̀ là á mú wo ìfín ẹgbẹ́ òṣèlú Labour Party láti ẹnu akọ̀wé ìpolongo akọ̀wé àgbà fún ẹgbẹ́ ọ̀hún Òbíọ́ra Eva sọ di mímọ̀ wípé gbogbo àwọn ọ̀rọ̀ àti gbogbo àwọn nǹkan tí ètò ìṣàkóso yìí kà kalẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ bí ẹni fẹ́ jẹjú orílẹ̀ Nàìjíríà ni àti pé ó fẹ́ dàbí ẹni pọ́wọ́ ẹ̀yìn lọkọ̀ ń lọ. ìdọ̀tí ara làá wẹ̀ kò sẹ́ni tó lè wẹ ìkórìíra ìwé ìròyìn The Punch ló kọ bẹ́ẹ̀ ìwé ìròyìn daily independent ló kọ eléyìí ẹgbẹ́ labour náà ni wọ́n sọ̀rọ̀ nínú rẹ̀ níbi tó jẹ́ pé wọ́n ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ àpilẹ̀sọ èyí tí aláṣẹ tuntun bọ́lá ahmed tinubu tí wọ́n búra fún lánàá èyí tí wọ́n mọ̀ gbé kalẹ̀ ó wá ṣàpèjúwe ṣàpèjúwe ayẹyẹ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó já sí irọ́ àti ẹ̀tàn wọ́n ní gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ wípé wọ́n dìde wọ́n sì jí gìrì ní ọjọ́ ìdìbò tí wọ́n sì ní a ní ní gbogbo ọ̀nà Peter Obi la fẹ́ gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí lọ tẹ̀ka ìyẹn fún Peter Obi wọ́n ń tẹ̀ka fún àmọ́ kí ni wọ́n kéde fún ni níṣẹ́ ni wọ́n parọ́ fún wa pé Bọ́lá Ahmed Tinubu òun ló wọlé ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni ohun tó tún wá mú kí ọ̀rọ̀ àpilẹ̀sọ rẹ̀ gan kó tún wá jẹun tó ń rùn létí nítorí pé òun ni wípé kò bọ́ síta nígbà tó ń ka ọ̀rọ̀ àpilẹ̀sọ rẹ̀ kó sì sọ pé èmi kọ́ ni mo jáwé olúborí o níṣe ni wọ́n kọ̀ gbé fún mi o bí olóògbé Musa Yar'Adua bí ó ti ṣe ní ọjọ́ níjọ́ kan àná nígbà tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó borí ètò ìdìbò sí ipò aláṣẹ tí ó wáyé lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ó jáde síta ó sì sọ̀rọ̀ pé lóòótọ́ èmi kọ́ ni wọ́n dìbò fún àmọ́ wọ́n ṣe èyí tó dáa fún orílẹ̀‐èdè wa Nàìjíríà níṣe ló yẹ kí Tinubu náà kó sọ eléyìí ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn ẹgbẹ́ ọ̀hún Obiora Ifor ló fi ọ̀rọ̀ yìí léde léyìí tí wọ́n sì buwọ́ lù níbi tó ti ń sọ wípé ọ̀rọ̀ ẹ̀tàn lásán ni o kódà ọ̀rọ̀ tí ò tiẹ̀ dùn gbọ́ létí ni o nítorí pé ó mọ̀ pé òun kọ́ lòun wọlé ó wá bọ́ sórí àga ó bẹ̀rẹ̀ sí í yan fandafanda kẹ́kọ̀ọ́ lára Umaru Musa Yar'Adua èyí tó ti dolóògbé èmi kan mo wí bẹ́ẹ̀ o ẹgbẹ́ òṣèlú Labour ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Independent tó jáde láàárọ̀ yìí. ẹ mọ̀ pé ibi tí ọya bá ti ń ṣunú tíṣàn gò tí ṣàpọ̀nà ń ṣu ẹ̀jẹ̀ oníṣègùn tó fẹ́ lọ ṣe ṣẹ́ẹ̀ṣègùn ń bẹ̀ gbọ́dọ̀ múra kolè lọ́rọ̀ tó jáde lẹ́nu iléeṣẹ́ ilépo ilé wa NNPC iléeṣẹ́ ilépo NNPC nílẹ̀ wa ní òun ṣègbè lẹ́yìn aláṣẹ Tinubu ọ̀rọ̀ tó sọ wípé yíyọ owó ìrànwọ́ orí epo kódà fìyẹ́yìn tí eégún fi ṣe òpin títí débà wọn ló dáa bẹ́ẹ̀ iléeṣẹ́ ilépo nílẹ̀ wa NNPC ní ìgbésẹ̀ yẹn gan ló dáa jù ó wáá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ọ̀rọ̀ pa afẹ́ jáwọ́ kúrò nínú yọ owó ìrànwọ́ orí epo kò yẹ kó já yín láyà ẹ mọ́ jáyà ẹ fọkàn balẹ̀ kò sí kọ́kàn sókè kankan ìgbésẹ̀ yìí ká yọ owó ìrànwọ́ orí epo kú o ká má yọ ọmọ òun gangan ni ìgbésẹ̀ tó dáa jù fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ bá ń fẹ́ kí ètò ọrọ̀ ajé wa ní okun kó sì dúró dáadáa kí nǹkan bẹ̀rẹ̀ sí ní dùnyùngbàyùngbà ẹja yọ kúò ká jáwọ́ kúò pátápátá gbogbo tó ń jẹ́ sọ́bsidì kó padà dé àfẹ́yìn tẹ́gùn fìṣọ̀ ṣùgbọ́n ẹ wá gbọ́ àwa máa rí i pé asapá tiwa à á pèsè epo epo pẹtiróòlù àtàwọn epo tó nílò tẹ́ ẹ nílò lórílẹ̀‐èdè yìí epo ò ní wọ́n yín a sì máa ṣiṣẹ́ takuntakun láti rí i wípé ẹ ò fojú winá tàbí fojú gbògànná epo lórílẹ̀‐èdè nàìjíríà àná bí wọ́n ṣe búra fún aláṣẹ bọ́lá ahmed tinubu ló kéde rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láti àsìkò yìí lọ àti yọ dànù bí ẹ yọ jìgá ọ̀rọ̀ àmọ́ san subsidy àsan subsidy àti pé ńgbà tí wọ́n ń ṣètò ìṣúná ọdún 2023 wọn ò tiẹ̀ fẹ́ kan kọ́ ọ́ bẹ́ẹ̀ kí n tó gbàjọba wọn ò fi sínú ètò ìṣúná gan wọn ti yọ dànù yìnyín sì dé bá a ń bẹ̀ ohun tí mi ò sì bá n lè máa wá sí i hmm. ṣùgbọ́n látàsìkò yìí lọ ó ti dàfí ẹ̀yìn tẹ́gùn fi sọ iléeṣẹ́ elépo NNPC wà ní ẹ̀yìn èèyàn Nàìjíríà ọ̀rọ̀ tí Tinubu sọ ọ̀rọ̀ gidi ni o ó sì dáa bẹ́ẹ̀ epo ò ní wọ́n ibo làwọn tí wọ́n wá sọ pé kò wọ́n yìí ti wá rí tiwọn. <laughs> òye wa o ah. Ah, ṣé ìsìnkú àwa la mọ̀ọ́mọ̀ ń fojú ara wa gbògànà báyìí. ó ṣeé ṣe kórè bẹ́ẹ̀. ẹ eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí wọ́n ní ní kété èyí tí aláṣẹ tuntun tí ó gbọ́ pa àṣẹ lánàá bí ó ti sọ ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ tó báyìí òun ló jẹ́ pé ó mọ̀ ti di ọ̀rọ̀ bó lọ ìyá mi fáwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà nílé epo tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń sáré gírígì lọ sílé epo tí wọ́n sì délé epo báyìí lépo ní àtẹ̀pọ̀ gbogbo wọn ni wọ́n ti tẹ̀ pa ibẹ̀ gangan ló jẹ́ pé ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ pé káwọn èèyàn wá mú owó epo wọn kí wọ́n yí sókè wọ́n níbẹ̀ bá lọ sọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ èrò náà báyìí sí gbogbo wọn ni wọ́n ti bu owó gegere lé owó ọkọ̀ èyí tí wọ́n ń gbé o wọ́n ní bí Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ yìí ló ṣàlàyé pé àní ohun tí ò sí nínú nínú ètò ìṣúná ọdún yìí òun ni òun ò sì lè fi kún nítorí pé nígbà téèyàn ò bá dán téèyàn níyàn ò lè fún yàn. ẹ̀hẹ́n òun ò lè fi kún àti wípé sẹ́yìn ò mọ̀ ní pé ẹ̀ṣẹ̀ ni lábẹ́ òfin kéèyàn ṣe nǹkan tí ò sí ìyẹn nínú ètò ìṣúná orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó jẹ́ wípé bọ́ bá délé epo báyìí sìn wọ́n rí pé owó epo ti gòkè lọ bí ìdá ọgọ́rùn-ún mọ̀ ni tó jẹ́ wípé wọ́n ti ń ta jálá epo kan ìyẹn ní ọ̀rìnléní irinwó ó dín mẹ́wàá three hundred and seventy naira tó sì jẹ́ pé one eighty five naira òun ni wọ́n ń rà àmọ́ ọ̀pọ̀ ọ ní àwọn ilé epo kan wà èyí tó yẹ kó wọ́n ní ń ta rà tẹ́lẹ̀ náà kì í ṣe pé wọ́n tó tó yẹn náà àti wípé gbogbo iye táwọn owó tà tiwọn ní two hundred and twenty naira ìyẹn okòólénígba fún jálá epo kan nígbà táwọn ọkùnrin wọn bẹ̀rẹ̀ sí wádìí káàkiri wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ ilé epo ni wọ́n ti gbé tì pa ọ́ tó sì jẹ́ wípé kò sí pé à ń wọlé à ń jáde àwọn ọlọ́kọ̀ èrò wa tó lọ rẹ́rẹ́rẹ́ ibẹ̀ wọn ti wá ń bèrè pé ṣé bí ó ti mọ̀ lọ rèé ó wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. òjíṣẹ́ ọlọ́run kan ti pàrókò ọ̀rọ̀ ṣọwọ́ sálàṣẹ Bọ́lá Ahmed Tinubu iṣẹ́ tá a ṣe fún olówó tó fi fúnni ní àlòkù aṣọ bá a bá ṣerú ẹ̀ fúnra ẹni ó ti tó ra aṣọ tuntun èyí ló dífá fún ọ̀rọ̀ jíjápajàpa táwọn èèyàn ń jápa kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ìdí tó sì fà á táwọn èèyàn fi ń jápa níbi nǹkan ò ṣe rọgbọ torí bí ò bá nídìí kọ̀ǹkọ̀ ní déédéé fòkú òlódò kó bẹ́ sátán jù à torí ìṣẹ́ iṣẹ́ tá à ń ṣe tó bá ní ìṣẹ́ nínú ńṣe lèèyàn máa ń firú iṣẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ iṣẹ́ la rí oògùn fẹ̀wùyà òjíṣẹ́ ọlọ́run ọ̀hún sọ fún aláṣẹ bọ́lá ahmed tinubu wípé gbogbo ọ̀nà táwọn èèyàn òfin ní jápa kúrò lórílẹ̀‐èdè yìí mọ́ ni kó o tètè wá kíákíá sọ ilẹ̀ yìí níbi àwòfẹ́ àwọn tí wọ́n ti lọ afẹ́ kí wọ́n máa padà bọ̀ kílé bẹ̀rẹ̀ sí ní dùn kí kálukú máa bọ̀ wálé wá gbádùn kì í ṣe pọ́kàn fi bẹ́ẹ̀ balẹ̀ náà níbi tí kálukú ń jápa lọ ṣùgbọ́n torí pé wọn ò ní èrò míì ju kí wọ́n gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ láti tètè jápa. ọ̀rọ̀ aláṣẹ Buhari pé àwọn ìlànà gbogbo láti wá ọ̀nà àbáyọ sí èyí torí báwọn èèyàn ṣe ń jápa àdánù ńlá ní fún orílẹ̀-èdè Nàìjíríà a sì ń pàdánù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn èyí ò tó fò èyí ò tó fò fìlà bàbá kò pẹ̀rẹ̀kì ó wà nínú ìwé ìròyìn The Punch ọ̀dà náà Tinubu ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn ìyẹn sí àwọn mọ̀lẹ́bí Raymond Dọ́pẹ́sí Raymond Dọ́pẹ́sí ló jẹ́ ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìyẹn iléeṣẹ́ rédíò aládàáni àkọ́kọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tá a mọ̀ sí tó sì jẹ́ pé òun ni olùdásílẹ̀ dá communications àti AIT ló jẹ́ wípé wọ́n ní ó mọ̀ ti papòdà báyìí Dọ́pẹ́sí ni wọ́n ní ó papòdà ní ọjọ́ ajé àná ìyẹn ní ilé ìwòsàn kan tó wà lólùlù ilẹ̀ Àbújá nínú àtẹ̀jáde kan èyí tí aláṣẹ wa tí wọ́n fi léde níbi tí ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn wọn tí ó ti buwọ́lù ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ pé àní ikú dọ́pẹ́ sí yìí sẹ́ àdánù àtòfò ńlá ló jẹ́ fún orílẹ̀ wa nàìjíríà ó ní tá a bá lọ tá a bá ní ká wò lọ́dọ̀ àwọn olùdáṣẹ́ sílẹ̀ wọ́n ní kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn tá a bá tún wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ó gbìyànjú irọ́ ò dáa torí náà ìpalára lálà òun ló jẹ́ fún wa lórílẹ̀‐èdè wa nàìjíríà pé ìtàn òní gbàgbé ẹ o Raymond hmm. Dọ́pẹ́sí àwọn àṣẹ ládùúrà pé kọ́lọ́hún ó dẹ̀lẹ̀ fún èèyàn rẹ̀ ó wà hmm. lójú òpó rẹ̀ ní Daily Post tó jáde láàárọ̀. wọ́n mọ̀ pé ikú ló pàgbẹ́ tí apó dohun àmúsokọ́ hmm. ikú pa òǹdẹ̀rù àpò dohun àmújùsọ́ọ̀dẹ̀ Èdùmàrè má wa kú lọ́wọ́ yìí. ìròyìn míì tọwọ́ mi tún bà nìyí gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ búra fún ní ìpínlẹ̀ Katsina ti sọ̀rọ̀ wọ́n ní wọ́n fi ẹ́ jẹ oyè ìkà òní ọba wọn gangan ló fẹ́ jẹ pé òjòyè àwọn wo ló rò pé ó jẹrú oyè bẹ́ẹ̀ tó padà ní àtúbọ̀tán rẹ̀ ìran ta pẹ́pẹ́ ní ta ni àtagbé ìkàmùdò ní ta ni àtagbà bóyin bá ta ni àròrò ẹ̀ ni gómìnà tuntun ní ìpínlẹ̀ Katsina Dikko Rada sọ lánàá gbangba wípé ẹ wá mo ti dé o ẹ̀yin tẹ́ ń domi àlàáfíà rú ẹ̀yin agbésùmọ̀mí ẹ̀yin tẹ́ ń kọlu àwọn èèyàn ẹ̀yin báńdíìtì àtẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ etí yín mélòó wọn á máa dá a lóhùn ó ní láti àsìkò yìí lọ ẹ lọ tọwọ́ ọmọ yín baṣọ bẹ́ẹ̀ bá gbé igbákúgbá wá ìwọ̀nkuwọ̀n ni màá bá yín wọ̀n síbẹ̀ torí bí iná bá jó gbogbo igi pátápátá tó jó làlà tó dé tí odò ó gbọ́dọ̀ sinmi bí iná bá ń jó ọmọ igbó ò gbọ́dọ̀ dúró bá ọmọ igbó bá jó mọ̀jàlá ṣòfófó ńlé wọn ọmọ òkè nìkan ló lè ṣe àgbàǹgbà ẹ lọ ṣe wọ̀ mi ò fẹ́ wà ọ̀daràn ńpínlẹ̀ yìí mọ́ ní Katsina ìwé ìròyìn The Punch ló kọ́ bẹ́ẹ̀. ó dẹ jẹ́ àgbà bẹ̀dẹ́ka ìpolówó ọjà wa tá a bá lọ tá a bá padà dé etí ọba nílé etí ọba lóko ń tẹ̀síwájú ẹ kalẹ̀ ah ee eh, eh, alhaji màálù ńlá kan àgbo ńlá kan ogúnfẹ́ ńlá kan wọ́n tún rè nílẹ̀ yìí àpò rẹ́sì àpò sẹ̀mú àtòróró twenty five litres. ee eh, ẹ tún dúró náà ẹ dúró náà kí ni mo tún wò yìí two point five kva generator ah forty inch smart tv washing machine mature home theatre fridge àti standing fan alhaji ẹ àwa nìkan sọ. iléeṣẹ́ ias tún gbọ̀nà àrà yọ wọ́n sọdún iléyà ọdún yìí di mánì gbàgbé ẹ̀bùn tó jọjú ni gbogbo àwọn tó bá ra èyíkéyìí nínú àwọn lẹ́wà lásìkò iléyà unique promo máa fi ṣèfà jẹ́ immigration treasure city wàsímẹ̀ islander member city ìdíòrí abẹ́òkúta king city ládojúkọ alámọ̀lá barracks dgc pọ́kùkù àgàgà glory lantern ọ̀bàdà ọkọ̀ èyíkéyìí ilẹ̀ wa tó o bá fẹ́ rà o lè kọ́kọ́ san ó kéré tán fifty thousand naira ẹ̀ wá fi odidi ọdún kan gbáko ṣèyí tó kù ní san díẹ̀díẹ̀ torí tẹ́ bá ṣe san owó àkọ́kọ́ ẹ̀yin náà ti láǹfààní láti gba ẹ̀bùn ọdún iléyá ti yé má jẹ́ kí àǹfààní yìí kọjá rẹ o pé zero eight zero nine two nine four four eight four eight may thirty lànfààní yìí máa dọ́pẹ́ o. guy where una dey see all dis airtime credit and data buy for this cashless weather. omo na small thing na dem no dey call me bobo digital for nothing oh. when that cash dey my hand o oh, or e no dey o oh. na so i just dey buy airtime credit and data straight from my bank account o thanks to glo e-top up. ah, ah the same glo e-top up. yes na easy top up directly from my bank account no stress no wahala eh so you mean say person no need worry about not having cash at all at all eh if you no get cash you no get wahala you are welcome to cashless recharge on the go anytime anywhere Buy data and airtime directly from your bank account with Glow eTop Up. It is easy, quick, and available on your mobile apps, ATMs, websites, leading retailers, and Glow World shops. Or download Glow Cafe app to top up or dial star 777 hash. Glow Unlimited. ẹ̀yin obìnrin ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi o. obìnrin ni mí mo lọ́la. ǹjẹ́ ìwọ ní ìdojúkọ nínú ètò ìgbéyàwó rẹ bí? tàbí gbogbo ọ̀rọ̀ ayé rẹ ló ti ń rú ọ lójú? wọ́n làágùn jìnnà. ìwọ sáà ti wá darapọ̀ mọ́ ètò ẹ̀kọ́ ọlọ́sẹ̀ mẹ́fà tá a ti gbé kalẹ̀ fún gbogbo obìnrin láti ọmọ ọdún méjìdínlógún lọ sókè. àkórí ìpàdé náà ni women training school ti women college of ministry níbi tó ti mọ ọkọ àwọn ọ̀nà láti tọ́ ọmọ rẹ yanjú bó ṣe lè dẹ́kun rògbòdìyàn nínú ilé rẹ ipa tó yẹ kóbìnrin kó láwùjọ ẹ tún ní àǹfààní láti kọ́ bẹ́ẹ̀ ṣe lè gbádùn ìbálòpọ̀ láàrin lọ́kọláya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olùkọ́ni tí ẹ mọ̀ bá pàdé ni olúfúnkẹ́ adétúbẹ̀rù atọ́kùn ètò she matters lórí fresh fm nàìjíríà ìpàdé náà wáyé ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹta oṣù kẹfà ọdún yìí ní gbogbo ọjọ́ àbámẹ́ta fún ọ̀sẹ̀ mẹ́fà ní dédé aago méjìlá ọ̀sán títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ẹ lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ti zoom láti fi orúkọ sílẹ̀ ẹ lè ti àtẹ̀jíṣẹ́ sí wa lórí plus two three four nine zero twenty ten ten eighty láti wá kọ́ ìmọ̀ bó ṣe la gbogbo ìdojúkọ ayé rẹ já. ìṣẹ̀dá mi ẹ bá mi yọ̀. padà dé látọjú ọjà ní pápápá àwa gan rárá dúró torí a lè ẹ̀ṣẹ̀ máa lẹ pósítà mójú sánmọ̀ a lè torí pa jẹun ká máa fọṣẹ fọrẹsì nìṣó ńlẹ̀. ọ̀dà ojú òpó ròyìn platform times ìròyìn eléyìí wà níbi tó sọ pé nípínlẹ̀ èkó ni wọ́n mọ̀ ti gun ọmọ ọdún mẹ́tàlá kan pa èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ekene lórí ọ̀rọ̀ pé wọ́n ń jà sí èmi ni mo ní bàtà wọlé rọ́bà ìwọ kọ́ ló ní ìyẹn rọ́bà slippers ni ẹni tó wá jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ pé ọwọ́ ti ba àwọn méjì èyí tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún àní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí ibẹ̀ ló ti tẹ̀síwájú láti sọ̀rọ̀ pé ní nǹkan bíi aago mẹ́fà ìrọ̀lẹ́ òun ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí ni àwọn débi ìṣẹ̀lẹ̀ yìí ní agbègbè ìgànmú ní ìpínlẹ̀ èkó agbẹnusọ ọ̀hún ó tẹ̀síwájú láti sọ̀rọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìjọra badia àwọn ni wọ́n gba ìpè kan láti ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún pé ẹ mọ́ bọ àwọn ọ̀dọ́ kan ni wọ́n ti dé o wọ́n láwọn ń ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ kan èyí tó ṣẹlẹ̀ agbẹnusọ ọ̀hún tẹ̀síwájú wípé ọmọ ọdún mẹ́tàlá yìí ló jẹ́ ni orúkọ rẹ̀ ń jẹ́ èkéne tí wọ́n sì ṣekú pa níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé kété táwọn débẹ̀ làwọn bá nínú ẹpọ́n tó ń ṣàn ní ara rẹ̀ ó tún tẹ̀síwájú pé nígbà táwọn ṣe ń débẹ̀ báyìí ni gbogbo wọn bá ń na pápá bora lẹ́yìn òrẹ́yìn ọwọ́ tẹ àwọn méjì o àwọn méjì ọ̀hún ni Ahmed ẹni ọdún ẹni ọdún méjìdínlọ́gbọ̀n àti umar abubakar ẹni ọdún méjìdínlọ́gbọ̀n méjìdínlógún nígbà tí wọ́n wá ń fi ọ̀rọ̀ pò wọ́n lọ́fun yọ̀ọ̀yọ̀ wọ́n wá jẹ́ pé lóòótọ́ ẹ dáríjì wá iṣẹ́ èṣù ni àwa la gún lóòótọ́ wọn ní hmm. ibi àyà rẹ̀ ni wọ́n ti gún wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn àmọ́ ṣe ni láàánú pé ẹlẹ́mìí gbà kó tó di wípé wọ́n gbé e, kí ó lè di pé wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ hmm. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà lójú òpó ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ọlọ́run má fi náà mọ jó wa. Hmm. ìròyìn míì tọwọ́ mi bàyí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú aláṣẹ tẹ́lẹ̀ ọ̀mọ̀wé gulọ Jonathan ni ṣùgbọ́n kí n tó kà á odù kan kọ́kọ́ yọ sójú ẹ̀ bọ̀m̀bọ̀ níbẹ̀ ló ti ń kí ifá kan pé kí a má ṣèkí ọ̀rẹ́ ká má ṣèkí ọ̀rẹ́ èmi rẹ ni mulẹ̀ bínú tiẹ̀ ti rí inú tèmi ò rí bẹ́ẹ̀ ìbá bẹ́ẹ̀ ni àbá ti jà láéláé adíá fún ọ̀kànléní irinwó àwọn rúmọlẹ̀ tí wọ́n lè rọ̀ ń bá òrìṣà múlẹ̀ wọ́n ní ká má ṣèké ọ̀rẹ́ mọ̀ bínú tìmí ti rí inú rẹ ò rí bẹ́ẹ̀ ó dífá fún aláṣẹ tẹ́lẹ̀ ọ̀mọ̀wé gulọ Jonathan bó ṣe sọ lánàá wípé nínú ìkọ́kànsókè lòun àti àwọn táwọn jọ ṣiṣẹ́ mọ̀ wá lẹ́yìn ìgbà táwọn ti kúrò lórí àléfà ó tiẹ̀ láwọn tí wọ́n bá òun ṣiṣẹ́ papọ̀ gan ni wọ́n wà nínú ìkọ́kànsókè wọ́n lérò pé bóyá òun máa na pápá bora ni nígbà tí Buhari débẹ̀ torí wọ́n ní ó mọ̀ ṣeé kó jẹ́ pé ń ṣe ni Buhari yóò kó gbogbo àwọn lọ sọ́gbà ẹ̀wọ̀n lórí ètò ìṣàkóso tí wọ́n ṣe nígbà tó ń bá wọn ròyìn sọ̀rọ̀ ló ṣàlàyé èyí wípé àwọn tí wọ́n bá òun ṣiṣẹ́ gan lára wọn ní ìkọ́kànsókè tí wọ́n sọ pé ọ̀gá ṣe ẹ̀ níwá jápa báyìí ó ní àwọn míì náà sì wà nínú gbígbọ̀n jìnnìjìnnì wípé ó ṣeé ṣe kí ètò ìṣàkóso aláṣẹ Muhammadu Buhari ń gbà náà kó fẹ́ fi ojú àwọn gbògànná tàbí kó fẹ́ gbé ìgbésẹ̀ tó lágbára ṣé ọmọ odó ló mà ṣeré ìyá odó olú odò ló mà ṣeré odò ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé ni ló mà ti sùn ọkọ ìròyìn yẹn pọ̀ gan-an ni o ẹ lọ tọpasẹ̀ bọ́dẹ ṣe ń tọpasẹ̀ ẹran ó wà nínú ìwé ìròyìn the punch ó dáa jẹ́nfẹ́lẹ́ ẹ̀ka díẹ̀ lọ́dọ̀ ti tèmi níbi tí Gbajabiamila ẹni tó jẹ́ agbẹnusọ ìyẹn fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀ wa Nàìjíríà òun ló jẹ́ pé ó ti sọ̀rọ̀ wípé Bọ́lá Ahmed Tinubu tẹ̀yìn rí yẹn ìdánilójú wà fóun pé yóò gbé orílẹ̀ wa Nàìjíríà gòkè àgbà àti wípé ṣẹ̀rí bí nǹkan ti ń lọ yìí sẹ̀ ẹ̀yẹn ṣáà fọkànbalẹ̀ dídùn báyìí òun lọ sùn wá sùn hmm. ó wà lójú òpó ròyìn daily post tó jáde láàárọ̀ yìí. ìròyìn míì tọwọ́ mi túbà lónìí bí apá bá gún odó títí dandan ni a gbọ́dọ̀ jẹ́ kí apá ó sinmi bápá bá gún odó ẹja pa ó sinmi bẹ́sẹ̀ bá bẹ̀nà wò títí ó yẹ kí ẹsẹ̀ ó padà sinmi bí ẹ̀yin bá ṣiṣẹ́ lọ́sàn-án títí ẹ jẹ́ kó ríbi farawọ̀ sí lòrù ló dífá fún aláṣẹ tó ẹ̀ṣẹ̀ kúrò lórí àléfà nínú ìwé ìròyìn pen puchin láàárọ̀ yìí ní ìròyìn yẹn wà tó ń sọ pé aláṣẹ tó ṣẹ̀ṣẹ̀ gbé ìjọba kalẹ̀ fún Tinubu aláṣẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari ti gbérapá lọ sí ìlú rẹ̀ Daura níbẹ̀ ni bàbá yóò ti máa tẹ̀síwájú sísinmi àti bíbójútó okòwò rẹ̀ iṣẹ́ ẹran ọ̀sìn sísin ẹran. aláṣẹ tẹ́lẹ̀ Muhammadu Buhari ti wà ní Daura nílùú rẹ̀ láti lọ farabalẹ̀ ìwé ìròyìn pen pushing kọ́ gàdàgbà. ó dáná ẹja àgbàbẹ̀ dọ́dọ̀ ẹ̀yìn ara alẹ́ ká gbọ́ ẹyọkan àbí méjì látẹnu wọn ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú ẹ̀lú sà ẹ̀lú mà. ẹ̀ káàárọ̀ sà. ẹ̀ káàárọ̀ ẹ̀ kó ojúmọ́ mo kéèyàn atọ́kùn wa méjèèjì lágbọ́ ọlọ́run àlàáfíà ara yóò ní di fíàfíà ìní tẹnugbó bí ọwọ́. orúkọ tèmi ni aláwùyọ̀pù láti kwari àgbẹ̀lọba mo kí bàbá wa tinubu ọlọ́run jẹ́ kí wọ́n ṣàṣeyọrí o bá fún ọ nẹ́ẹ̀mí gbogbo àtàlàfíà ara o bẹ̀tí lórí ọ̀rọ̀ sọ́sìdì tí wọ́n yọ yẹn sà n tó ṣẹlẹ̀ ni pé kó wọ́n dòtú ọlọ́run kó wọ́n jẹ́ kí ìdẹ̀rù kọ́kọ́kọ́ wá sí ilẹ̀-èdè nàìjíríà náà kọ́dẹ̀ kọ́ rìfẹ́nárì kó tó bá fi kún owó epo yẹn torí ó ń dá wàhálà lẹ̀ àárí epo rà o ẹ ṣe púpọ̀ orílẹ̀-èdè nàìjíríà ò ní dàrú iléeṣẹ́ yóò ní. kò sí ìròyìn tó sọ pé pó ti wọ́n o. ẹ̀lú ẹ̀ka àwọn ẹ̀kú tí wọ́n. ẹ káàárọ̀. àyè màá ní gbọ́dọ̀ lẹ́nu ṣubú dáadáa gbà wọn náà. àṣẹ. aṣíwájú fata láti ẹ̀sìn ní ẹgbẹ́. àti aláṣẹ tuntun ní àgbà wọn náà fún ọyà sọ̀rọ̀ dáadáa. tí wọ́n wá jọ nítorí ọlọ́run gbogbo lèmi tí wọ́n ṣe fún ọmọ nàìjíríà kàtà ọlọ́run ajá kó nǹkan bá a mú ṣe ọ̀hún ànígbẹ̀kẹ̀lé nínú alágbára ọlọ́run ọlọ́run bá lóde máa ń fi ọ ní nǹkan ṣe ọlọ́run á fún ọ ṣe. ìṣẹ́ ìjọba ẹ̀ṣẹ̀ pẹ̀lú ṣé ká mọ̀ mi. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. yes sir. ẹ kú ètò. yes sir. orúkọ tèmi ni honourable latif jeli láti jẹjà. ok ẹ káàárọ̀. mo fẹ́ dá síbẹ̀ ní lórí ọ̀rọ̀ eh, fọ́ẹ̀sì sọ́fìdì náà ni mo fẹ́ rọ gbogbo orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ ká ní sùúrù fún aṣíwájú bọ́dà mi ìtìlú wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé ni ẹ jẹ́ fọ́n ṣe ẹ jẹ́ ká ní sùúrù fún wọn lágbára ọlọ́run bá gbogbo nǹkan tó ní lọ́kàn fún orílẹ̀-èdè nàìjíríà àwọn kó àdúrà ni zero eight one five four three two ten seven nine zero eight one five four three two ten seven nine. ẹ̀lú ẹ kojú. Hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sa o ẹ káàárọ̀ ma o. orúkọ yín bọ́lá ti ń pè. ọmọọba adéwálé oyèdè láti ọ̀tà. ó yá. a kú oríire ìjọba tuntun yìí àti gbogbo alára ọlọ́run. àmín. ẹ̀kọ́ tí mo fẹ́ sọ ní orí ọ̀rọ̀ sọ́sídì tíjọba sọ pé àwọn yọ yìí àwọn onílé epo yìí àwọn àtàwọn mákẹ́tà àwọn ló ń kóra àwọn ló ń kóra wọn sí wàhálà láì kí n ṣe mí eléyìí tó ṣì wà lọ́wọ́lọ́wọ́ tó ń ta yìí ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì sọ́ọ̀tìdì lórí yẹn ìjọba ò tiẹ̀ tí kéde wọn ò tiẹ̀ kéde wàhálà wọn ti pọ̀ jù ó lé wọn ti pọ̀ jù ẹni tó fẹ́ yọ nǹkan sọ pé àwọn ti yọ ṣèbí ti tiwọn ni wípé iye tó bá bá dé ni kọ́ta àádẹ́ra tó bá pé wa. bẹ́ẹ̀ni kò sí ròyìn tó ní wọn ti lé epo pa àbí epo ti wọn o Eh, nnpc gan nípò á wà fóun eh, máa eh. pèsè epo pé ká fọkàn balẹ̀ kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. a kó ojúmọ́ o. ojúmọ́ aláyọ̀. orúkọ mi ni fúnṣọ́ látàdígbẹ̀ o. ẹ káàbọ̀ sà. yes ìjọba tuntun tí àbáwá tinubu tí wọ́n gbé alájọ́ tù wá lára o. àmín àgọ́ wà lọ́hùn ẹ̀ẹ́dẹ̀jọ kan bá báwọn onílépo ìsọ̀rọ̀ o gbogbo ẹ̀ tí ń bóyá bíi kan jọ kan ṣàtúnṣe o kọ́ ọ̀n tepo mọ́ o. ọ̀dà hello ló sì wọ̀. ẹ jẹ́ mú kan péré ah. lójú òpó ìròyìn facebook wa alhaji sọ́ọ̀lì owó ṣe kókó ẹ kú ètò ẹ̀yin ọ̀jọ̀gbọ́n atọ́kùn méjèèjì ọpọlọ yín kò ní dàrú àmì. àmì o mo kí ààrẹ tuntun bọ́lá ahmed tinubu kú oríire àsìkò wọn á tù wá lára mi mo rọ̀ wọ́n kí wọ́n tún èrò wọn pa la olórí owó ìrànwọ́ epo kí wọ́n kọ́kọ́ gbé ìgbésẹ̀ pàjáwìrì lórí àtúnṣe àwọn ibùdó ìfọpo wa kí wọ́n eh, ṣe ìrànwọ́ kínní yẹn gùn dáadáa wọ́n níjọba yìí á tù wá. bóyá kò padà lọ mú oníjíǹgù kí wọ́n lò lọ́la. ẹ sọ pé. ẹni pé ẹ kọ́ fún ẹ lówó jíǹgù. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sọ̀rọ̀. orúkọ yín bó lẹ ti pè. ẹ ló wà ń gbọ́ yín ìpè ń jára bóyá. ó sì dùn gbogbo ayé hmm. bí pé èèyàn ṣe jáyàn ó dùn gbogbo ayé. ẹ káàárọ̀ orúkọ mi ni akínọlá àbáyọ láti ìtòrí ni. ẹ káàbọ̀ sà. a dára fún wa o a dẹ̀ dúpẹ́ fún ìjọba tuntun yìí o. ọlọ́run ṣe. a dúpẹ́ fọlọ́run. ẹ jọ ẹ bá wa rọ̀ wọ́n ẹ̀yin náà lẹ súnmọ́ wọn jù ẹ̀yin lẹ ń gbé gbogbo ohun tó ń lọ lẹ ń gbé sí wa létí ọlọ́run á máa kún ẹ̀yin náà lágbára ẹ̀ ní ṣubú dàánù ọlọ́run máa. ṣé káfí yẹn máa dágbére. àfi káfí yẹn máa lọ Àbújá ah, celebration inauguration sì ń lọ àwa ń lọ Àbújá nù. bọ́n tiẹ̀ tí ì ṣe bọ́n ti ṣe gbogbo ẹ̀tọ́ wọn ò tún tó wa padà sí. ti wa special yẹn ni wọ́n pa wá sí <laughs> a tún pàdé mm. ikọ̀ míì tó bá di ọ̀la lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko títí dìgbà náà kíkẹ́ lọ́mọ ògúnṣínà lórúkọ tèmi ò tó rẹ̀. tọ́ba ká tó lọ àbújá àkọ́kọ́ dókè mọ́ san. lóòótọ́ òtítọ́ mm. ìyẹn tún wá bí ọ̀dọ̀ dàpọ̀ abíọ́dún. bóyá wọn ní ká wá. bóyá sẹ́nẹ́tọ̀ sẹ̀rọ̀ sọ̀rọ̀ ló máa kó wa lọ. <laughs> mákindé fásilé àwọn olóyè pàtàkì làwọn irú àwọn báyìí ní ìsìn special guest làwọn wà. <laughs> ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́ sí sí wa asín agbọ́n àkekè àti ejò kì í ṣohun tí àgbẹ̀ gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú bó bá fẹ́ gbádùn oko tó ń rò Mósè Fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè mo sì tún fèdè ṣẹ̀ṣọ́ ètè ire o.